akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. ọdún mélòó lè ọdún mẹ́wàá mẹ́sàn-án ọdún tó àbọ́dún mẹ́sàn-án sí ládánù ń darí bọ̀ wálé ọlọ́run wálé máa lọ́dọ̀ fọ̀rọ̀ àwọn àdánwò látàní lọ́dún sọ fún pé kìí sọlọ ó dé wálé fọ̀rọ̀ àwọn kò sẹ́ tó dún wálé fọ̀rọ̀ àwọn àríkọ́ sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bá aláàbára sàánú alábí wáyé ságọ́ ọlọ́run tó yẹ ẹ̀wò àdánwò ló bá yà rẹ̀ tó níbi àbádọ́wò kọ́ sọ́mọ́ béèrè pé ẹ dákun ilé ìjọsìn rẹ̀ wà tẹ́ẹ̀mà wọ́n bí ànábì yẹn sáta báyìí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni ó lè mi lẹ́rú ọlọ́run láti gbà ìlọ́lọ́run bá aláà ní ti dáwò àdáwò ló ń gbé ànábì yẹn sá lọ sí àwọn ọmọ àdọ́bì yẹn sábẹ́ sábàdì sí ẹni tí ọba gbà bẹ́ẹ̀ ó ti súnàwó bẹ́ẹ̀ bá ti súnàwó ó bá kírun kò lẹ́nu nígbà àdọ́bì ní bẹ́ẹ̀ ní tí wọ́n wá ní bẹ́ẹ̀ kọ́ àdọ́bì ní ìsá sọ̀kalẹ̀ wọ́n ní kò dé sọ̀kalẹ̀ ẹ wá sọ bí wọ́n ti ń sìn wá sọ tó lọ ń gbòde wá sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ sí kíní tọ́jọ́ dùgbà wá sọ àwọn tí ń kọ́ ń ké àwọn tí ń kọ́ lẹ́sìn wákà méjì fún wa nínú àwọn tẹ́tẹ̀lé ọlọ́mọdé aṣọ tó wà ń tán ní àdábìyẹ sáà òní padà àwọn kí lọ bá wọn jẹmọ́ àdánwò àdánwò ṣùgbọ́n àdẹ́bùwà Muhammad kọ́ jẹba àà ah, eléré aládàáwò ni ẹ sallallahu alaihi wasallam bí òun jáde sílé ayé báyìí bàbá rẹ̀ ti lọ àdẹ́bì òfojú kàwàrẹ̀ rẹ̀ èyàn dúdú ní púpá ní jáde ń sára ní àdẹ́bùwà Muhammad ọmọ lẹ́yìn ọdún mẹ́fà wọ́n tún gbé lọ́dọ́ bàbá bàbá ẹ̀ òun tó kú wọ́n tún gbé lọ́dọ́ ẹ̀gbọ́n bàbá ẹ̀ òun tó kú ó tún fẹ́ kàdíjá kò tún fẹ́ kàdíjá náà tó kú ọmọ ìyá mi ìyàwó rẹ̀ lè kú ìwọ́n náà lè kú àdánwò ni má pẹ́ta ló fi ṣe yín o ọba tó fi ṣe Muhammad ló fi ṣe wọ́n náà ọba tó pa kàdíjá ọlọ́pàá kíní lọ́pàá ìyàwó ẹ bá tó kò bá tó kò kú wọ́n ti gbàgbọ́ ọ̀nà ó bàjẹ́ ẹ̀yàn màá yá mi wọ́n lé àtàbí kúrò lú rẹ̀ ah ó ṣe yúwẹ̀ tí wọ́n mọ́kàlá ó ní ah ìnákẹ́ àhábò lè bẹ̀rẹ̀ ìlẹ̀ lọ́wọ́lẹ̀ ọkùnrin tó máa kọ̀rẹ̀ ìwọ́n ni ìlú tó dájú nínú àwọn ìlú tọ́lọ̀ dá tọmọ mẹ́fẹ̀ẹ́ sí jùlọ tí ìbá ní kí wọ́n fẹ́ lé mi jáde tí ìbá ní kí wọ́n lé mi jáde ní ọbẹ̀rẹ̀ dáwà báyìí abúlábùrù wà tó sọlú ọlọ́kọ́ lọ sí ilé àwọn ọ̀nà méjì ó sì jòkó ọlọ́run gba ìsìlámù ó sì fẹ́ràn pa ìsìlámù jẹ ni ó sì ń paná ìsìlámù lábẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ọmọ tá a nábi ìgbé pátá gbogbo wọn ni wọ́n sáájú rẹ̀ lẹ́yìn fásitì nìkan bọ́lọ́run bá fi pọ́n ọlé wọ́n máa pariwo ọlọ́gàgì ẹni tó fẹ́ràn jù ló fi kàn yín nígbà kan kan ọ̀rẹ́ ọlọ́run ṣé ìwọ́n bí ẹrù ọlọ́ni wọ ṣé ọ̀rẹ́ ọlọ́ni ọ́ àdìbàdá nìjọba aládánwò gbogbo ẹ̀dá ọlọ́nu ìṣẹ́ àìtúwò nìjọba ẹ máa palẹ̀ má bàdánwò ẹ máa palẹ̀ má bàdánwò ayé béèrè àdánwò lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlọ́run dánwò ayé sọ bẹ́ẹ̀ àà ọ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ bí ọ̀fẹ́ ìjọba múyàn tí wọ́n bá tírí tiẹ̀ tí èyàn ta gbogbo pọ́pátì tó ní kò ní ká ọmọ là ń tẹ́rí ẹsẹ̀ rẹ̀ tí wà lábàtí sílẹ̀ gbogbo ara mi ọ̀dà ogun nìta àwọn tí wọ́n máa ń ṣègbéraga ìmọ̀ ní ṣe wọ́n tẹ́ mí ṣègbéraga tọ́jẹ́ pé lọ́wọ́ pàlápà ti kí àdáwò kékeré kan sáré báyìí gbogbo ohun tó rí tó fi ń sakọ̀ yìí ó sì ta gbogbo ẹ̀ tó sùnkún fá táwọn yóò tọ́bọ̀ sún àǹsáàdì ibùn abi waqas afáwà sáàdì ibùn abi waqas ó ní sí ayò náà ṣe àṣẹ́dù bẹ̀rẹ̀ a àwọn awolàdá wọ́n pọ̀ jù láyé ẹgbọ́n tí àdájọ́ sọ fún wọn adábìnrin àdábìyà adábìnrin àwọn ni àwọn àdábì ọlọ́ àdábìyà adábìnrin àwọn ni adábìnrin <laughs> àyóbá sọ gbọ́ àdáwò tó ṣe tó wà ní yàrá fún gbogbo àwọn ìyàwó lọ lẹ́yìn ẹ̀yọ̀ kàdó gbogbo oko tí sọ́dá àti gbogbo ẹran tí ń sìn gbogbo ẹ̀ parí wọ́n ná gbogbo ìṣẹ́lẹ̀ ààrẹ ó ti parí ọlọ́mọdé wa ayúbà ti náà dárò sọ́wọ́ ẹni masari ẹ̀tọ́ ọlọ́run ẹ̀sìn bẹ̀ nígbà tí ayúbà sọ pé ọlọ́run ọlá ní mi wà á ń ta àrẹ́hámọ́ rahimi aláàánú ni adá ọmọ padà fún àtàwọn ará ilé ìtumẹ̀ ní ọ̀padà wá bímọ ọ̀padà fẹ́yàwó mi ọ̀padà lálàáfíà wọ́n náà ọ̀padà lálàáfíà mọ́tàfàdúwà lẹ̀ mọ́fàdúwà lẹ̀ lè má dájẹ́ pẹ́sẹ́ ní lọ́hùn ìbádàhùn kí ló dé tọ́lọ̀ fi wọ́n dáwàwó kí lọ́lọ́ bá aláfẹ́gbàmẹ́ kí fi dáwàwó alákọ̀ọ́kọ́ òun náà ni pé lè má àrífàtà àrọmọtìlá ìtàádà wọ́kùnrin láti rí àdàkàlùkì kí gbogbo àwọ̀ ẹ̀dá wa olóyè inú wa ọlọ́lá inú wa àfà inú wa gbogbo àwa alágbára inú wa kágbà pé ikọ̀ ọlọ́run káwa o owó ẹ̀kọ́ ìwò fọ́kọ̀ ìbẹ̀rẹ̀ sí ọlọ́run bá ní mo dá gbogbo ẹrú mi tán mo jẹ gàba lé ní gbogbo yín mo jẹ gàba lé ní ní fi ń dára tó bá wù mí tẹ́nì kankan ò sì ní bí mí láàrín sálò àmà ìfàálù wọ́n mú yóò sàkìlọ́ ọlọ́run bá ní ẹ̀yin ni wọ́n máa ń bèèrè lọ́wọ́ yín pé kí ló dé ta ìfisẹ́ báyìí kò sẹ́nì kan tí ó bèèrè mú ọlọ́run látara àdáwò ọmọ títóbi ọlọ́run á ìpọlọ́run tóbi ó àwọn ará ìkan bẹ tí máa ń ṣèyàn ẹ̀yọ́ máa yá mi àsìkò tó ìbá sùn nìkan òun náà lèèyàn ọmọ gbádùn tó bá ti yíra yóò jísùn àdáwò ni irú àdáwò bẹ́ẹ̀ ọba mẹ́rin ìyá 2001 fẹ́rẹ̀ kan wọ́n tó pé inú sẹ́kù lásìkò yìí tó inú ìjà kan nínú àná ọlọ́bẹ̀ bárakàlá mi masha Allah tabarakallah àdáwò náà ọlọ́mọdé ó kù láyé fún mọ́ ọlọ́mọdé ọbẹ̀ yìí náà èyí tí wọ́n ń bẹ lára ti ti yín náà ó lè ju tèmi lọ ó lè mọ́tò ó lè tẹ́lé díẹ̀ kọ́lọ́mọ́ sàbà ní mọ̀kó ọwá nítorí àdáwò kan wọ́n lọ sọ́ọ̀sì sọ́ọ̀sì ìbẹ̀rẹ̀ gangan ni wọ́n ti wọ́n ń di àdáwò orú àwọn èèyàn ní àwọn bá ní ogun délé ni èyí bẹ̀rẹ̀ fẹ́ bá jà nínú àwọn fámílì yìí ndị wọ́n ní ṣe ọ́pẹ́ ogun òdílé yìí sí gbogbo àwọn ìdílé yìí ní irú ẹ̀ náà ṣe àwọn ni wọ́n rí ogun rẹ̀ máa ń orí àràbà igi àràbà ni wọ́n so ogun rẹ̀ ni wọ́n kà igi àràbà ọmọ wa wá igi àràbà káàkiri sọ àdáwò dé púpọ̀ kílé lọ́rùn fi ń dá wàá kálí ń bá tító bí ọlọ́run yìí wá lè ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí gbogbo apárápátá kára máa jẹ́sù fọ́lọ̀ jẹ́jẹ́ mọ́jì máa ogun ọ́ o mọ́jì owó ogun ọ́ o mọ́jì tó ogun ọ́ o ah tọ́nà bá da òpẹ́rẹ́ àwọn yóò túká lẹ́yìn rẹ̀ ẹwà mọ́jì ogun ọ́ ọlọ́ni bàjẹ́ o ọlọ́ni gbowó lọ́wọ́ ìyá o ah ọmọ bá ní àwọn ọmọ ìbàdà alifakuru ní bá àtàrà wọ́n nínú àdáwò tó gàdúrà yìí ní kíyàn ó ti máa ná tẹ́lẹ̀ kọ́mọ̀ wà rí náà Ah, ah, kọ́ máa wo bùkátà báyìí kọ́ rò ó yọ àsákùnmọ̀ bá jẹ́ ha, ní àdánwò tó ga láì lè kéèyàn ó máa sàárẹ̀ lẹ́yìn ìgbà tí ń lọ títí ń bọ̀ tí wọ́n máa wọ́ bí ejò àwọn yóò máa fà bí ejò ẹ̀rí ìyá alágbájápọ̀ bú ẹkú ọ̀kan wa kan wa ní ń bọ̀ ní ìyá yẹn rákò lórí ọrákò ó tó ní padà wà náà lóṣù àwọn kan láwọn fẹ́ gbẹ̀rẹ̀ wọn ní màmá ẹ fún ọlẹ́ra tẹ bá gbẹ̀rẹ̀ tẹ bá gbádùn ẹ̀kẹ́ni fẹ́ máa fún ìyẹn lẹ́yìn náà wà wọná lọ ìyá yẹn rákò bí ara nígbà tó rúgbónú lé lálẹ́ àjòkú

ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ fi máa ń dẹ̀wọ̀n àwò nítẹ̀mù yìí sí bẹ́ẹ̀ mọ́mìnà olùkàndìdì ìmúnáfíkì kọ́lọ̀wọ́n bá aláà kó lè bá ma ọlọ́run mọ̀ tẹ́lẹ̀ àwọn alọ́fẹ́ ká mọ̀ ee kọ́lọ̀wọ́n bá aláà kó lè hàn sáwà àtàwọn ẹrú ọlọ́run ẹni tó jẹ́ mọ̀náfíkì láàrin wa àtẹni tó gbọ́ mọ́ṣálá sísà mọ́ṣálá umu mọ́ṣálá mọ́ṣálá tọ́lọ̀ bá fẹ́ràn àdílò tọ́ ó dìgbà tánà òbádé sísà jáde gónú lé ó nítorí pé àbúrò rí mọ́tò lọ́mọ àwọn èèyàn fọkọ́lẹ̀ nítorí àdánwò kékeré jẹmọ́ àwọn àpàdà lọ lè kà àdánwò ńlá ibi ọlọ náà inú mi tọ́lọ̀ pọ̀ lọ yẹn oye ilé aládàáwò ni ó lè jẹ́ pé kọ́lọ̀ mi lọ́ọ́ bá lọ́hùn ó lè jẹ́ kọ́lọ̀ mi lè yóò ṣe kí ni lè yóò bá lọ́hùn ọmọ ní kọ́kọ́ rẹ̀ kọ́ fọ́gbẹ́lẹ̀ mọ́ra kẹjọ mọ́ bẹ́lọ́ kẹmọ́ sàdúrà nígbà wà ní fọ́gbọ́lẹ̀ báyìí tí lọ́sẹ̀lẹ̀ tó fẹ́ fọ́gbọ́lẹ̀ ó rò pé àwọn tọ̀wọ́n tí wọ́n rẹ́rin yẹn wọ́n ń gun káà lóòótọ́ àwọn wọ́n ń sun kúnnú lé gbogbo bílọ̀ wọn ti sókè fún omi ẹkún lóru owó bílọ̀ tán ní sùn àwọn wọ́mọ wọ́mọ wọn sí kí wọ́n rọ́mọ ẹlòmí rọ́mọ ń bẹ lọ́n pé ọ̀ bá sì má fún mi lọ́mọ ìwèrè lélẹ́yìí eléyìí ti já wèrè kọ́mọ rẹ̀ ó kú jàmá ọlọ́mọdé àmà ṣé kọ̀ wá sàn ju kọ́mọ yàrá yìí lọ. ọlọ́mọba aláwo ní ahasibanas ọlọ́dẹ sáwọn èèyàn tí wọ́n máa rò ní aliyakulu amanna nítorí pé wọ́n gbàgbọ́ wọ́n sọ pé àwọn gbàgbọ́ èmi náà sì mọ̀ pé wọ́n gbàgbọ́ lóòótọ́ ọlọ́ọ̀ni wà hùn láyò sànú nítorí pé wọ́n gbàgbọ́ yẹn làwọn á ní dẹ́wọ̀n wò ẹwọ ọ̀rọ̀ ńlá tọ́lọ́wọ́ aláǹsọ̀ ọlọ́run ní ahàtíbà ètò wọn ni pé ṣé wọ́n rò ní ní wọ́n fẹ́ rò yẹ kò rí bẹ́ẹ̀ o nítorí pé àwọn gbàgbọ́ àwọn ayò àwọn kúrò nínú àdáwò àdídá wọn wò torí pé wọ́n gbà wá gbọ́ ọlọ́ni torí ẹ̀ láàfin ní fìtínà àwọn náà láyé níwọ̀n bá rí ẹ̀ ọlọ́ni wọ́n lọ́kọ̀ nípa tánà lẹ́sí ìnàmí kọ̀bìlì gbogbo àwọn tó síwájú wọn láwọn ẹni eré àwọn ànábì ọlọ́run kò sẹ́ni tá àdánwò fala ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́run fẹ́ mọ àwọn olódodo wala ya'lamanna al-kadhibin ó sì fẹ́ mọ àwọn òpùrọ́ tó mọ̀ gbọ́lọ́ bọ́dọ̀ ọba ti dé tọba ti gbalé aláwo lọ àṣírí rẹ̀ ti tú sọ́dọ̀ lọ ọba táṣírí rẹ̀ pàmọ́ ọmọ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ọba ti dé tọba ti lóò kírun má adépé torí owó tọ́lọ́run fọ́ lórí ṣe kíní lórí kírun bọ́dọ̀ ọba ti dé tọba ti níwò lójà lùbáàbù má adépé torí owó tí àbú àtọ̀bẹ̀ tí ẹ̀ ń ṣe lọ́fí ṣe kíní lórí lójà lùbáàbù tẹ́lẹ̀ táwọn ọmọ bá fi dé tó bá fi rí àwọn ilé tó ti túkà ìlú òjíṣẹ́ ọlọ́mọ adépẹ̀túkà àwọn ẹ̀dọ́ ọlọ́run fi ṣe kí ni ìlú fi ń jíṣẹ́ torí ayé torí ayé torí káwọn mọ̀ pé ó kéwú ẹ̀yọ́ màá mi sọ́tọ̀lá kàbút ayẹ́lẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta lọ́lọ́run fi àǹfààní tó wọ́n jẹ olùgbàgbọ́ òdòdó ẹ̀mà àǹfààní tó wọ́n jẹ alákọ̀ọ́kọ́ yóò ṣe sùúrù kò bá ṣe sọ̀rọ̀ sùúrù tó ṣe yẹn àdáwò yẹn bó ṣe tóbi tó yẹn ọlọ́mọba aláwọ̀ fún ní tẹ̀bùkì ìjọba pé ní tẹ̀bùkì ni pé kí wọ́n di ẹrù sí mọ́tò kí mọ́tò sì gbé sọ́kà sọ́kà kó gbé sọ́dẹ̀ máa lọ ànílé tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ìtọ̀rọ̀ ètò yín àlìdáyà islamic ramadan program tẹnifàdé láti sheik kọmọdé yunus akorede hasisa ulawu ta'ala warau títí tá a tún fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa